القول المفيد في في كتاب التوحيد àlàyé tá a fà sí fún wa tó jẹ́ àlàyé tó yanjú tawhid ọ̀nà kúbọ̀ àsànwà fà ìlẹ́sàn rí ọ̀nà Karim ọ̀nà la ilallah lórí wa pàápàá jùlọ bí mo ti máa tẹ̀lé fún ń pọ̀rọ̀ àkídà yìí ọ̀rọ̀ ń pọ̀rọ̀ tawhid àwọn táwà láyé táwà láyé sí ọlọ́run ní káwà lọ́kì gan nípa pé kí ni àwọn tíra ọlọ́run ṣe ní rọrùn fún ọwọ́ wa ń tẹ̀ kíákíá bẹ́ẹ̀ ni alhaqqu yuraf bil adilla la bi rijal àwọn ẹ̀rí ìyẹn máa òdodo ìyẹn máa dára pẹ̀lú ẹ̀rí ni àwọn ẹ̀rí ni àwọn afáàyàn tọ́pa fún wa pẹ̀lú ìrònú ńlá àtàgbọ́yé tó ga ni wọ́n fi mú àwọn ẹ̀rí ìjọba mo sọ fún wa pé gbà kan in the seventies àbí earlier eighties kíra àti ń sàlàyé nípa kìtàbù torí náà tó gbajúmọ̀ jù ní kọ́ni fatihu majid ṣẹ́rù kìtàbù tawhid àwọn súnfí ọ̀rọ̀ ìdíjọ́ mọ̀ kútìrà ẹ̀ ń sọ dodo sí káwọn ìjọba àwọn dodo wọ́n sì rà á wọ́n ra in thousands wọ́n lè súnná kó súnná kó da icbc kíkà náà lọ́wọ́ á di pé ó ti wá ju gbogbo nǹkan lọ́wọ́ báyìí nìkan pé kò sí tòun ti ń wá tó ti rí ní oríṣiríṣi àwọn aṣẹ́rò ti kìtàbù tawhid yìí ọdí àwọn lọ́kì ìgbà yẹn Fatima Majid ní mẹ́la máa kà fún wa èèyàn mẹ́rin márùn-ún máa dùn ọkọ̀ ẹ̀ lórí rà ọ fẹ́ rà ẹ̀ mẹ́rin photocopy ẹ̀ ni ẹ fẹ́ rà gan kò sí ó di yé kọ́lọ́ mọ́tò àti fi ọjọ́ ní sàbẹ̀rẹ̀ lọ́wọ́ náà wà ibi tàbí ẹbẹ̀rẹ̀ láàárọ̀ iná ni ọ̀rọ̀ nípa táǹkà lọ́wọ́ pé má já àfi himad mustapha sallam janaba tawhid péjì lè papọ̀ aláàjì tó péjì tèmi 449 ilé tèmi yìí volume méjì bó ti wáyé gbogbo tó ti wà ní tìyìn lọ́nà kan ìlọ́wà ní tèmi náà ọdí so mo sọ pé kò lè papọ̀ àmọ́ jẹ́ lápẹ́ fẹ́ gbà náà ní four forty nine ní péjì tèmi wọ́n máa ń fọ yín sòrò náà kílẹ̀wé àti ìdíbẹ̀ múládé ọ̀nà ni ẹ́ tọ́pìkì ẹ̀mọ́kà fún ayé topic ibi tá ń kalọ̀ ọ́nà ni máa jẹ́ á fi imáàtì mustapha sọ̀sọ́lọ́m janaba tawhid àti ń kàá lọ àlàyé tó wá nípa ìdáàbòbò tawhid mu àlébì sọ̀sọ́lọ́m nábi ìdáàbòbò tawhid gan kò fẹ́ kìí gangan tó pọ́n pé tó bá ti dá gbogbo ń tẹ́tẹ̀ lọ dànù gbogbo bá ti tó bá ti yíwọ́ báyìí gbogbo tẹ́tẹ̀ lọ́mọ yíwọ́ kéjì wo lẹ́wà yẹn sọ́wọ́ alájú bọ́ yára wọn gẹ̀ẹ́tẹ̀ kéjì wo yíwọ́ àwọn. 236 حديث أبا موالد بسم الله الرحمن الرحيم وعن علي بن حسين سبعني رضي الله عنه أنه رأى رجلا يجيء إلى فرجة كانت عند قبر النبي صلى الله عليه وسلم ثم سيدنا علي وما حسين سيدنا علي قل له بي حسين علي حسين عبد المخلاص صديق بباري علي obìnrin aliyu ọmọ òsẹ́ni yẹn nílọ́tọ́ báyìí pé ráà rẹ́jùlá òun máa lárakùnrin kan ó lárakùnrin kan ìjí á ìlà sọ́jọ́tì nǹkan àti ìjà kábàrì nàbí ìṣẹ̀lẹ̀ ìmá lọ bí ìhù kan ibi àyè kan tó wà láàrin lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ fọyẹ́dì kọlù fi hà yóò àwòrán lọ fọyẹ́dì òwò yóò wá máa sàdúrà bẹ́ẹ̀ فنهاه وقف قال ما أمنه يما ظل أمنه يما وقال ألا أحدثك حديثا سمعته من أبي عن جدي عن رسول الله صلى الله عليه وسلم سميت سكين صفوه سكين صفوه ألا أحدثك حديثا مقبع ورقات مقبع سمعته من أبي مقبع بابا من حسيني àǹjẹ́dì tó ń gbọ́rọ̀ bàbá àgbà àlì àmìrasúlá ìsọ̀lọ̀sọ̀ tó náà gbọ́lọ́dọ̀ àmẹ́bì sọ̀rọ̀sọ̀lọ̀ báyìí pé látàtàkìlú kọbùrì ìdá ẹ má mú sàárì mi ní ayé ìjọsìn ìdí tẹ́ máa lọ tẹ́ máa bọ̀ tẹ́ máa mẹ́bẹ̀ wọlá bu yóò tẹ́kùn kó bóòrọ̀ ẹ ti má mú àwọn yàrá yín àwọn alé ní sàárì fọ̀sọ́lù àléyà ẹ máa sálámà sí ní ibi tẹ́ bá wà فإن تسليمكم تبلغني حيث كنتم بقبوا تبسلم في البقبوا تبوا تبوا يعبامي رواه في المختارات انبعنا واترى مختارات أديوا إمام بخاري إمام حيثمي تعبير بين ربع ديتناوة وعني قوله عن علي نقول أنا أقول سيدنا علي ابن حسين هذا حسين

eke ọlọ́ọ̀bá tó lọ́wọ́ sọ́lọ́mù sẹ́lẹ̀ nílé ọwụwa nínú àwọn ọ̀dọ́pọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó dá min ahlul bayt ilman nípa ìmà wọ́n ní kí máa rẹ̀ gbáwájú kankan omúlẹ̀ ayé lọ́wọ́ kò gbélé وحسين معروف حسين تعمعي ابن فاطمة رضي الله عنهما رضي الله عنها حسين تجيب أباتي علي أناني تعتمة حسين كدي حسن أم فاطمة وعبو علي رضي الله بباتي أناني سيدنا علي رضي الله عنه قوله ججيء إلى الفرج إما لبيه كان هذا رجل لا شك أنه لم يقل تقرر مجيئه أنه لم يقرر مجيئه إلى عام الفرج إلا لاعتقاده أن فيها فضلا ومضية أرقيه قسيم به هذا الرجل لا يشك قسيم به أنه لم يكن يقرر مجيئه إلى قسيم جماري فيه كما قوي ابنه إنه سواء بسارع بسلم كما قوي بلوه ilẹ̀ rẹ̀ ìtìkáàrí ànàfi àfàgbọ́ ọ̀nàfọ́ ó ní àyọkà pé ọlákan bẹ́ẹ̀ kó wà pé bẹ́ẹ̀ wọ́n jù káàdùn ọmọ àgbà àyàyẹyẹ obìnrin àti ẹ̀sà ọ̀kan ní ọbátìnà ànàdùáhù fi ríndà kábùrù láwọ́ inda kan ku addu'a la da sari annabi sallallahu alaihi wasallam law maziya wa special fatul bab wa wasilatu ila shirbadani ilayhi islaku ya bi bon ha ala won so ku be bura won wa mi ọ̀rọ̀ ni agbole o me je lọ je lọ sí orí bàbá wa orí wa ala won tó bá jọba tí wọ́n lọ bí àwọn sari àwọn bá tó síwájú yìí torí àwọn fara gbọ́dọ̀ míì kò bá kú sí gbogbo kíbi ó gbọ́dọ̀ bíi sàárè àwọn bàbá wọn máa ń làdálẹ̀ tí wọ́n gbé sàárè wọn yẹn kò wà lásán ó dìgbà tó wúlò fún ṣírkì ó ọ̀pọ̀ káàkiri lẹ́yìn bàbá ọ̀pọ̀ káàkiri lẹ́yìn bàbá ó àyà gbélélé kí ní torí nǹkan mi ń jọ ń ó di wa gbogbo eré ni àwọn sahaba ni wọ́n tíra ìtàbí sílá kọ fún wọn ó di wa olùmọ́sá fọ̀rọ̀ yìí wọ́n lọ kò ízì ó ní wọ́n wasilatu ila shirk bal jami'il ibadat idha kanat inda al-qabr gbogbo ìbádà tí ìbá lè ti lẹ́gbẹ̀ẹ́ sàárè fara yajuzu an ya'taqid anna la'a madhiya kí ma wà pé wà special nípa pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ sàárè wọ́n tún wà special wọ́n gbà wọlé سواء كانت صلاة قبات يوني يعني أو دعاء ما دعاء أو قراءة بقراءة ولهذا نقول لازم تقرأ القراءة عند القبر أكفوعة فكي ما كقرأ القرآن لبس عليه إذا كان الإنسان يعتقد أن القراءة عند القبر أفضل تيبا لبقى قراءة بس لبس عليه وني أولا قوله فنهاه أي طلب منه القف وقف فعلاكم ما ونوه ما ونوه توه ما كثيرا كان به وقف أي طلب, طلب منه القف قال قصيوان به قالوا ألا أحدثكم بحديثا فين فيني ركا فين فيني قال أحدثكم ورجل واحد أذن باسره أني كان يعمل له بلو جمع فيه لأن الظاهر أنه كان عند الصحابة يحدثهم عند أصحابي أو عبدا وصحابه أو مالك نفهم نيرني جاء هذا رجل إلى فجر فرجع لكم وبيهوي وعلى قولوا على تقويه وفي كل تنشني عداد الأرباك كل تنشن وني على إبو ay arada alaykum an ahadi ẹkọjú fẹ́ bí síwájú yí kí n fún nílò fa'iratu tanbihil mukhatab tàbí ilé ọfẹ́ pèlè áká ẹ̀ tó ń bá sọ̀rọ̀ mukhatab ẹ̀ tó ń bá sọ̀rọ̀ khatab ẹ̀ sọ̀rọ̀ ọfẹ́ pèlè áká ẹ̀ tó ń bá sọ̀rọ̀ kó nígbà pàtẹ́ńsì rẹ̀ ila ma yuridu an yahdith bihi lórí ìjọfẹ́ sọ̀rọ̀ ẹ̀fẹ́ kó wà pay attention ẹgbọ́ ala o ọmọ ìlà barik pẹ̀lú an abi mo gbàlọ́ bàbá عن جدي هنا بلو حس علي عن أبوه حسين باباتي حسين وجده علي بن أبي طالب ابا بابا باري ناني علي بن أبي طالب قولوا عن رسول الله صلى الله عليه وسلم بلو كلاة عن النبي عليه وسلم ونقول أسناد متصل أسناد كان يكون متصل كيف متصل أباس وني سند متصل كيف مارك ó ní sanadun muttasil láti pé àdéhìsì nǹkan méjì náà ní sanadu àti matnu ó wá ní sanadun muttasil tó ti máa rẹ̀ ṣé abdulrahman ti lọ́sọ fún wa ni sanadun muttasil mo sọ fún wa pé àwọn ẹ̀kọ́ yẹn àwọn akọ náà tíra mi ni a máa bá a pàdé lọ́dọ̀ àwọn àfáà táwọn bá ń sọ̀rọ̀ lọ àwọn ọ̀fẹ́ mọ̀ ẹ̀gbọ́ àwọn ọ̀fẹ́ àwọn olùgbàpọ̀ ti máa sùkùn ní káwọn tẹ̀ máa sàlàyé pé dáa pé náà lè tẹ́sẹ̀ lọ́yẹ̀ kó ti máa golden chain ẹfẹ́ ẹgbà mẹ́gbà ẹfẹ́ ẹgbà ni ẹgbà náà golden chain náà nípa àwọn tó wọ́n gbà àdìsí wa bú wọn àgbàrọ̀wọ̀ ọ̀sẹ̀ ní Abdullahi bin Umar ọgbà ọlọ́sẹ̀ ní Nafi ọgbà ọlọ́sẹ̀ ó di

اتسال سند اتسال سند يا فهم وين يقوا قالوا لي اتسال سند اقول اتوا سند سند متصل ودي اسناد بكو جارا تركو دينا اما كون بعد ما تقول سند عالي اسناد عالي تري يعني اوريو دينارا علي حسين علي لو بعد حسين حسين ني انا كوكو سند لا كوري

kò sí àyè fún ẹ̀kẹ́ láti wọ àárín náà ọ̀dọ̀sẹ́lẹ̀ wọ́n fi ànàánà lákín látọ̀dọ̀ pé ánú à ń bẹ́ àmá kò kókó paraba عن أبيه عن أبيه عن النبي صلى الله عليه وسلم لأنها من غير مدلس كل كيس يعني تقول رجلا رجلا هذا هو أفضل فوق وقما فوق أما لا رأوه ẹn tó ń yẹ ní nǹkan tẹ̀lẹ̀ sí so kò sí ààyè ń bẹ̀ látẹ̀dọ̀ wọ́tàhàmẹ́l ara sì ka pé ń ta gbọ́nù káwọn láti tẹ́kìlú kọ́bùrù ìdàn ẹ máa mú sàárè mi ní ìdì tẹ́ máa ìkọ́rọ̀ fi kàmá fi àdìsí sábẹ̀k báyìí sọ pé àdìsí pàṣẹwájú pé jọ́ pé ní ìdì ibi tá máa lọ́dọọdún àbí lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n ti mú ga ó di lọ́pọ̀ di أنه نهى أن يتخذ قبر العيد الميتاد ويقرر إليه وقف فرد موسى عليه نبسا إيدي تما كوي تما تما بومبه لأنه وصلة إلى الشرق. تري وسيلة أن نجي سعودي بوش سعودي يبو إما بأما هم الجمرة ولو أودي قالوا ولا بيوتكم قبورا سبك ما ناو ẹlẹ́ máa mú ilé yìí ní sàárè sàárè àìkírùn bẹ̀ yìí ẹ máa kírùn lè yìí nílé mùsùlùmí àmàyàn náfílà ń bẹ̀ bára ti kà síwájú pé àwọn náfílà tó dájú náà lè tí bá ti nulé òfin tó dájú náfílà náà lè tí bá ti nulé wallahu ta'ala alam kàwọ́ sallu alayya ẹ máa sálámà sí mi bíbí lọ́wọ́ fa inna taslimakum tabluguni ayna kuntum تسلم لما يو يوعى بامين أني بوي تباوى السلام عليك يا رسول الله تعالى عن تدن فارع يدرى من صلى الله رسول الله أدي يو لفظك كذا وش أدي وأشك في صحيح في صحيحه وني لفظ بلوان يعفى عن المنسي شك في حاتي لقى لذره لأن قوله صلوا علي قوله السلام سمين صلوا علي كذا سل عدي صلوا علي ثلاث سنين تبتدي أن يقالوا إن صلاتكم تبلغني ده يقول يكون صلاة دباتي يمعبني إلى أن يقال هذا من باب التاعي والنشر كيلي هذا من باب في تتعلمي أتكاكر وما أنا صلوا علي وسلموا أذني أتسلاتوا أتسلامكم من الزواج فإن تسليمكم وصلاتكم تبلغني انتو يبقين إيه، سلامة باسي أتسلام باسي يعبني وكأنه ذكر في لين وإلتين أه؟ وكأنه ذكر في لين أتداك وشمدي الصلاة والسلام أذي وإلا تلعيني لكن حذف بالأولى قال تسليمك وهو يصل يقوم به ما دلت على ثانية وان لوتو جلكلي لمن ثانية ثانية ما دلت على الأولى قال لك جايسي بتلاق وسنه وقوله بلو جشلان صلى الله عليه وسلم تفل أجل وصلوا علي سبق ما نعس قولنا في رجل قيع وكم بيدقوا وعنما قلت أتبع كري وصلوا علي في أي مكان كنت بوب بوب سلامتني ولا حاجة إلا أن تاتوا إلى قبر كذي كبكالا كذي بتعريب بتعريب التي سلامتني يا رعو وتسلموا علي تواصلا وصل تسلي على عندها قولوا يبلغني أي تقدم كيف يبلغه أتك أبونا وما سكني دون ما يقول قام ملاك كواي كواعي سياتي ونقولكم هو بكلم أعوذ الله صلى الله عليه وسلم أدري وقول رواه مخترع قولوا يقولوا دون باونية سعون باوا الفاعل مؤلف مختار مختار اسم للكتاب اولا انا انتوا كونكاك عليه اي حديث مختار او حديث موسع لسان والمؤلف ان هو عبد الغني المقدسي من العنابلة وغناني عبد الغني المقدسي انه انا افعل أحمد بن عمبل إنه مالك لني أنابلة لي وما أقل الحديث في أنابلة أنا نقول حديثهم تكين نقول أنابلة يعني محدثين إنه محدثين وهذا من أقرب ما يقول إليه هو أن تسمى أنتم تقدروا سليه يعني أصحاب إمام أحمد أقل الناس تحدثا بالنسبة إلى الشافعي tẹbá wo àwọn ọmọlẹ́yìn sí na imam ahmad bin a rí pé àwọn àdísì wọn kéré púpọ̀ ju àdísì àwọn shafi'iyya lọ wọn àwọn anábìlá galaba alayhim rahimahumullahu al-fiqh imar hadith torí àwọn tí wọn n tó gbogbo jùlọ dọ̀wọ̀n pé gbogbo bá rẹ̀ àti àdísì wọn irú ànábílà ní àwọn ọba ìjìmá wọlé nígbà pé kò sí nǹkan náà kò sí nǹkan náà tí àdìsọ̀ sọ̀rọ̀ ń parẹ̀ ẹ̀ àti ìrádìsì àwọn wàkà kò sí nǹkan náà pé ìjìmá wọlé ara ọ̀ ànábílà sọ̀rọ̀ nǹkan tí káwọn tàbí sọ̀rọ̀ ń parẹ̀ ó bí wa kí ló fà á lásìkò tí wọn àwọn ọmọ ti ń kó lásìkò tí wọn olókèrè jù náà àwọn ọmọ mẹ́rin àbẹ́ẹ̀kọ́ ni aláàkọ́ náà ni Abu Hanifa ẹlẹ́kẹ̀ẹ́ máàlìkì ẹlẹ́kẹ̀ẹ́ta ni ṣáfì tó jẹ́ àfáà àti ìmáàmù ahmad bin ambali ó di wa ìmáàmù ṣáfì ìyí rahimahullah ọkọ ìmáàmù ahmad bin ambali ní hadith àwọn tó máa ń kírò yóò ní ahmad ọmọ ń pa hadith yìí lọ tó bá di mọ́sí mistake sọ fún mi ìmáàmù ṣáfì máa sọ fún ìmáàmù ahmad báyìí ahmad ọmọ ń pa a sì máa bí brain ìmáàmù ṣáfì gan ti ṣáàpù tó ń bá dọ̀rọ̀ kí ọ̀dọ̀ ìmáàmù máàlìkì tẹ́ pé tíra Malik fi forty years kó jọ mọ̀ọ́tà láàrin forty days ọmọ yẹn ti há sórí ẹ̀rí mà ẹ̀rí mà ẹ̀rí mà tíra àbúrò fi forty years kó jọ ọmọ yẹn há sórí láàrin forty days jókòó tì lẹ́gbẹ̀ẹ́ gbogbo ní wàá bẹ̀rẹ̀ fatuwa lọ́wọ́ mi wọ́lọ́ mọ̀ dáhùn ọdún ọgbẹ́rẹ́ ti lọ sí bá a ní Medina ọlọ́run بلا غلب عليهم رحمهم الله وفكر مع الحديث هما فكروا حديثني بما حديثني فصاروا محدثين والفقهاء وقال يقولوا محدث نوا فقيه نوا فوق فوق فقهاء نما فقيه أجي أو جاء فقيه لك أروا فصاروا أرجعني محدثين والفقهاء لكنهم رحمهم الله بشر ومن ينواه

tọ́lá Madina sí Madina ìmọ̀ ọ̀dẹ̀ easy life school tí obi tí wọ́n ibi tí wà ní jẹ́gbé gbogbo nǹkan ti kó sínú kọ̀mpútà kankan everything gbogbo nǹkan ti kó sínú kọ̀mpútà àkó sí dọ́ọ̀dọ́ ní òfin kọ̀mpútà tó bá rí àkọọ́lẹ̀ ní haúsá yìí tó bá lọ pé ọfẹ́ kí èyàn ti Arabic àbóyìnbó ọkàn lọ ní gọ́gùn ó bá yẹ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ gbogbo tó fẹ́ translate wọn bọ̀ sọ sí dẹ̀mí ìdìmọ̀ gùjáde àyè tó fẹ́ translate tẹ́tí máa lọ crack brain pé ọfẹ́ translate sí arabic ọkọ̀ ọlùgọ́gù ọba ti pèsè ìwé dé yàfá àfá mr gọ́gù ọmọ sí ìyẹ̀ sí arabic yóò kàn sí kàn sí ẹ̀yìn òun jáde fún un nǹkan yẹn ti simple ti simple jù ọlọ́run bá sà fún agbọ́yé ẹ̀sìn ọlọ́run bá ọlọ́kàn ọkàn náà sọ pé ẹni tó bá wà láyé sí ti ọgbàgbọ́yé ẹ̀sìn pàápàá tó máa ń ṣe gbé dáa ó tí gbogbo tó béèrè ánsẹ̀tẹ̀wọ̀ rẹ̀ ti gbé ánsẹ̀tẹ̀wọ̀ rẹ̀ ti gbé náà فإنهم أخذوا ذو الفكر لكن قلت بضاعتكم في العديد ما نقول أقلت أقول نقول أقول فكر لترسيه أوام إقنيني تركني إنه فكر إنه عديد أم كيري قدو أم كيري قدو ولعل يسمون أصحاب الراي امام أبو حنيفة هم يقولون أصحاب الراي أصحاب الراي فلسفة لما أولي أصحاب الراي يعني العقل والقياس أو نما الوقل والقياس والمالكية كذلك بينهم مالكيه ثم بلا وسط ما بلا هو الآن وفكي فكي وجو فكي ذا بيتي وهو الآن وأقلهم في ذلك أعناف مع أن لهم كتبا في الحديث أما توا جيتو وكوكو نيا دي تكرجو نانا وعنابنا أننا وعناف أو أبو عنيفة مع أن لهم كتبا في الحديث ولا أنت تاونا سيباسك والحديث والله تعالى عالم في مسائل خلوا بالك قبلك علوه كل مضاف فيه واحد يعني ولا تلك القيامة صلى الله على النبي الكريم وعلى آله وأصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته يعني الحق والقياس نعم, نعم. الحديث من دم نعم هو الشافعية أكثر من جناية الحديث كتب جنينية يعني العقل والقياس بكل حديث عنده والشافعي عنده والشافعية سلام شافعي أكثر الناس لا يتعلم كعبيك كما تصفين ذكري ما أبو أبو إمام الشافعي أما هو قشص إنه تصفوني إمام أحمد إمام أحمد باكر دوري أما ما يكون محدث إمام أحمد بن عباس يعني إتماثل مستيك صفو ثم ما حديث جميله إمام أحمد أمي فا بخاري المسلم وقالوا يحيى بن معين يعد معين وفقل على كل دروه ودي ما كل كاتل وما تشابه كاتل ودي ما تشابه كاتل سو إليه مو أو شافعية هذه كارثكما وشافعية أكثر الناس أو نقول إنه أو ين إناية بالعبيث والتفسير في التفسير تفسير على الصحابة والمالكية كذلك بين المالكية أنا àwọn náà mọ kàmá náà malik rahimahullah káàkọ́ sí tíra báyìí pé tíra báyìí lẹ́yìn Qur'an náà malik lọ́kọ́ sí wọ́n ní kí ni muwata muwata malik ó di lọ́fà àwọn ará Maghrib àwọn ará Morocco nkankan gbẹgbẹ́ North Africa àwọn ka muwata kojú Buhari àti Muslim lọ ó di àwọn ka muwata kojú Buhari àti Muslim lọ lọ́wọ́ ilé ni mẹ́mú ìwà yìí ló bí wákàtí náà fún wa Eh, ahmad omi kò mọ̀ pé àti jina jìnnà ní buhari muslim ju kó gbé mọ́ àtàwà lọ ọwọ́ di wa nítorí wọ́n ṣe yẹn ní ìsìn òun ó ní tọ́kasí máa ka mọ́ àtà ọjọ́ di wa mo òun sì wá gba ìpé ọ̀rọ̀ tó bá ní mọ̀átà ọ̀tẹ́wọ̀n ti buhari àti muslim lọ torí mọ̀átà imam maliki maliki òun làfà shafi'i shafi'i làfà ahmadu bin ambali ahmadu bin ambali làfà buhari àti muslim bó lọ mọ ọmọ ọmọ nítorí wá ju bábábábábá lọ ọkọ̀ bí ẹ̀rẹ̀ ọlọ́run mú láàbọ̀ rẹ̀ wá ah, bẹ́ẹ̀ ni ilé bí òye tí ó ti gbé gbóná ṣe nù ebi náà mo ní kí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe sọlá fún mi bẹ́ẹ̀ni ṣe fún adam fatuwa ó padà sí lùmí nìsí o. bàbá wípé àwọn amẹ́bìnrin wà lókùn sílẹ̀ bàbá wípé àwọn ànàfíà àwọn ni wọ́n kéré jù pa àdéhùn tó yìí àwọn ni wọ́n lọ́mọ lẹ́yìn jùlọ lágbàáyé àwọn ànàfíà àwọn lọ́mọ jùlọ tẹ́bá dá àwọn mùsùlùmí ayé sí percentage àwọn ànàfíà fẹ́ kó 60% percent, àti Málíkì ànábílà gbogbo àkó 40% yòókù ànàfíà ni wọ́n pọ̀ jù tí gbogbo ara India Pakistan gbogbo ọgbọ́n tábàáyé ànàfíà ni wọ́n ànàfíà ni wọ́n ẹbá lọ sọ̀rọ̀ járe ìyà ọ̀rọ̀ ọmọ sí lè mà ìmáàmù sí sàlámù aláìkùm wa rahmatullah sàlámù aláìkùm wa rahmatullah wọ́n sọ̀rọ̀ bá wọ́n dìde fún nàfíà ni ibi à ń ṣe àzikáàrù lára ọ̀ wọ́n bí àìpé wọ́n fẹ́ jọ ìnáfíà ẹ̀ máa ń ọ̀rọ̀ yẹn ẹgbẹ̀ rí pé ní ẹgbẹ́ wọ́n sọ̀rọ̀ bá máa wọ́n sàbí àbíká ń kémi náà dìde kí n gbọ́n kí n gbọ́n kí n mọ̀ mi àwọn obìnrin gbọ́dọ̀ rí nìyí ọmọ ọdọ afọlọ yìí wa náà mọ alikun sẹlẹm bìlá. ní ìbéèrè wọn ní orúkọ àwọn ọmọ abdulrahman láti kaduna dubai wọn ní obìnrin tó kú tó fìyálẹ̀ ó fọmọkùnrin méjìlẹ̀ àti ọmọbìnrin mẹ́ta pé ẹ̀dá báwo ni wọ́n ṣe pín ogún rẹ̀. àwọn èèyàn yìí lè wọ́n fẹ́ máa pín ogún lórí lórí rẹ́díò àbí nígbà tó ọmọbìnrin tó kú ó fi ìyá alẹ kò fi bàbá alẹ bàbá rẹ ti kú yìí wọn ò sì dákọ ọkọ náà ó fi ìyá alẹ àtàwọn ọmọkùnrin méjì àtọmọbìnrin mẹ́ta aláàkọ wọn dà gbogbo ogún yẹn sọ́nà mẹ́fà wọn dà gbogbo dúkìá sọ́nà mẹ́fà wọn hàn kó ìdá kan one over six yẹn fún yàrá yẹn sódùs ó kú five over six. àwọn ọmọkùnrin méjì àwọn mẹ́rin nù àwọn obìnrin mẹ́ta yẹn àwọn mẹ́ta nù wọ́n wájú àwọn gbogbo yòókù ó di àwọn ọmọkùnrin méjì wọ́n mọ̀ méjì méjì that's four àwọn obìnrin mẹ́ta yẹn wọ́n mọ̀ kọ̀ọ̀kan mo ti pè é nù ó di yé náà. ẹnìkan fún mi yóò lóyún ó ń bèrè kó sẹ́yìn pọ̀ náà bá bèrè ó bóyá àwọn àbí ìlú mìíràn tí ebú kan yí gbà yín ni mẹ́tẹ̀ mẹ́rin tẹ́ ìjẹun ìdílé fẹ́ jẹ mẹ́tẹ̀ mẹ́rin ẹ̀wọ̀n lọ́jọ́ náà àgbà gbọ́mọ fún ní kíníkà ìdílé fẹ́ jẹ ìgbà bó ń pín ogún nílé nǹkan fún yín ẹlẹ́bi sàlàyé dáadáa kó di tí wọ́n bí kọ́ra ló fi sọ pé ilẹ̀ o ìdó ń tọ́mọ̀ lò níyẹn ọlọ́run kó sànù náà báwo ni ṣé ó wà láàyè àwọn technology tí wọ́n fẹ́ lórí ìlú pé ní mò ń gbọ́dọ̀ àwọn kan ti bàrà nílé ẹ̀mí tí wọ́n gba àgbọ̀ ọkọ̀ fún nínú ìyàwó tó pé ó ń ìdùdú ọ̀hún ìdùdú yìí wọ́n gbọ́ sí afọ àkọ́nìkọ̀ òun náà ń tẹ̀ pé nǹkan tí wọ́n ti rìn ìgbà tí wọ́n kọjá kí ló lọ́wọ́ tí wọ́n kú jẹ́ kúta fẹ́ bí lọ́wọ́ mi. ó ní nǹkan tí wọ́n ti yẹ pé kò yẹ kí wọ́n ti wọ́n tú sí ọlọ́run ní nǹkan tí wọ́n ti. tí ọlọ́run wọn tó o. ní àwọn ẹgbẹ́ ń ṣe research ṣẹ́ẹ̀tì lẹ́yìn ṣẹ́ẹ̀tì náà tún kó fẹ́ tún nǹkan wò náà nàbí ìdán pé research náà ni fẹ́ tún nǹkan wò náà wọ́n ti tún òjò pé wọ́n fi àtọ́ ẹlòmíì kù sábẹ́ àti ọkọ̀ náà wọ́n gbé síbẹ̀ ó lè fi númà wọ́n rí pé ibi tí àti ọkọ̀ yẹn ń gbà jáde àwọn ìpàlà kan bẹ́ẹ̀ tí ń pàtó yẹn la kótó dénú obìnrin ni wọ́n á kú bàdà rẹ̀ tì sábẹ́ àti ọkọ̀ yẹn ni wọ́n lò lóòótọ́ sínú obìnrin kó sábẹ́ rúbẹ̀ wallahu ta'ala alam náà dáa máa ọ̀rọ̀ nípa mẹ́sìn nípa àlàáfíà gbọ́lẹ̀ nítorí tó wà ń ó di ya ó di àtikọ́lọ́ ọba sọ́ọ̀tà alákó kó odi wa ní ó di wà bí kóbìnrin máa ọkùnrin máa títí ọkùnrin obìnrin kóbìnrin máa títí ọbúrà kan ẹ̀ẹ́kẹ́ ìmà awal awal ẹgbẹ́ Ibrahim awal adi awal ó ní gbàtẹ́ ìṣẹ̀lẹ̀ òfin njẹ́ mo mọ̀ pé ọpọlọ ni ẹsẹ̀ fi rìn ọpọlọ ẹsẹ̀ fi rìn ọmọbìnrin tó sọ pírẹ́sì ẹ̀ lábùjá fún ó lo nineteen hours nineteen hours tí ọmọbìnrin yẹn lò lẹ́yìn kọ́ lè jọ kó kéwòn kótó padà nígbà onígbà ìgbà ìgbà ìgbà ìgbà ti ṣe iṣẹ́ yẹn fún ọmọbìnrin ló ti jẹ́ fún nígbà tí wọ́n transfer lọ sí London àbí Saudi Arabia lọ lè wò ó wọ́n wà perfect àmọ́ síbẹ̀ náà náà ó kàn gbẹ́sẹ̀ ẹ̀ díẹ̀ fún oṣù méjì kankankan wọ́n ti padà sí ipò àárọ̀ ó di wọ́n pé oṣù one of the strong members of our supreme council gbọ́dọ̀ ló kọ́ bí esco chairman. olè hmm. olè very gentleman ní mọ̀tàlá jẹjẹrẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bí ago ni. Hmm ó di ọmọbìnrin ṣe lórí agbárí rẹ̀ ọmọbìnrin ṣe lórí agbárí rẹ̀ for nineteen hours nínú àwọn ọ̀rọ̀ léwu ìyàwó London tí wọ́n lọ sí wọn ní gbogbo ọ̀pá fẹ́ kò sí dáhùn lẹ́sẹ̀ kò sátò sí dáhùn lẹ́sẹ̀ mọ́ obìnrin tó ní wọ́n pàdé àlè pété kó dú ara náà ni obìnrin tí ó ti ṣẹ́ náà nù ó di sọ haram rẹ̀ gómìnà máa rí ojú ara ọkùnrin àgbẹ̀ kan ni àwọn bẹ̀rẹ̀ ti di ìlà lórí nìyẹn tí Islam wà so dynamic ni pé àdàrò rí yàtú tàbí ó máa zóra àwọn ti ṣe wú obìnrin bẹ́ẹ̀ bímọ ma lè fẹ́ kọ́ra wọn lẹ̀ wọ́n jẹ́ ìkọ́nà tí a tọ̀ ń gbàjáde ọ̀nà ẹ̀ léwu gbogbo débẹ̀ àwọn kàmí yóò ti wọnú ẹ̀ ti wọnú ẹ̀ di mọ̀mọ́ ń gbọ́ fàtiwà Dr. ń fáwọn wọ́n lọ́wọ́ rẹ̀ pé àwọn obìnrin tó máa ọkọ wọn àtọ́fẹ́ jáde ní aráàmù ní kọba mu ọlọ́dún rí àfáà pé mo kàkí ó kò lè sàrẹ́ ìgbà olóhùn tó ń ṣe mẹ́sì ló ń àwọn nǹkan tí ń jáde lára ọkùnrin iye àwọn nǹkan tí ń jáde ń bẹ̀ mi tó wá ti mi aburú mi yóò jẹ fún mi rí kùnrin gbogbo fa àtàwọn nǹkan fa gbogbo kánsà nǹkan ní ìsinmi ó tọ́lẹ̀ ẹni mo kàkí ó alùpàá báyìí ó lè mọ yìí àmọ́ ohun tó kíwú tuntun sí mẹ́sìn ọ̀rọ̀ tí ó máa sọ pẹ̀lú gbogbo màá ní màá wù papọ̀ ó níyẹ̀wà mo ti máa sọ pé nípa àwọn èèyàn yìí tí wọ́n sọ̀rọ̀ January February tí wọ́n kàn lọ́wọ́ àfa àkàtọ́ pé kí ni ṣé January da kí ni ọjà kò sí tó burú bẹ́ẹ̀ kankan ọlọ́run ti ká máa dóbi ẹ Christian kó yé kò ní kí n bá bá a sọ kó kò ní pé ọ̀rọ̀ January kọ́ là ń sọ òòsàn ní January kó tó wá sọ fún òòsàn ní bẹ́ẹ̀ àti kó ṣiṣẹ́ lórí ẹ̀ kótó yẹ pé janus òsàníjẹbẹ febus òsàníjẹbẹ àwọn ordinary kò mọ kéésù kọ̀ọ̀kan mọ́ nípa febus ọmọ pé nǹkan jẹ́ janus ọmọ yà ó di yẹ àwọn ọmọ àti wàhálà ọkàn fẹ́ fúnra wàhálà sí ó di yẹ déwù déwù mo ṣe rí nìyẹn. wa alaikum salam bila wọ́n ń wọ́n wà lọ gba àtọ̀gbẹ́ ìtọ́lẹ̀ẹ̀sẹ̀ pé tí ó bá jásọ̀ lọ́wọ́ ọkọ ìyàwó ni àgbègbè ìlẹ́tọ́ náà ni wọ́n ṣẹlẹ̀ lọ́sí àmì motility bank kò nílé rí dáadáa ó tó ṣe ní. kí lọ nǹkan méjì wọnú ẹ. ẹni kò tẹ̀ ṣe kúlójú ọ̀sán ìjọ́jú ó ti ṣe lójú ọ̀sán ẹ̀ ó ti siamo con alla calante, voleva aggiungere a te con la città di questa cosa. Mi sono anche di te, guarda, guarda a te. Wọ́n ra ẹyin obìnrin bẹ́ẹ̀. Wọ́n wà ní torí pé bóyá mo obìnrin ẹgbẹ́ bóyá mo ọ̀nà tó mú problem gbùgbù rẹ̀ níṣọ́ wọ́n wà nígbà máa wá kúrò gbé mọ́dà. Obìnrin yìí tí ó gbé. Oníwèé dára rẹ̀ tó tó bá di ìwò gbà wọn wọ́n ti dákúdà. Hmm, àtọ̀sí ètò tiẹ̀ ẹyin bí ètò tiẹ̀. ẹyin bí ètò tiẹ̀ wọ́n ti jẹ́ ìwọ̀n wọ́n dà. ọ̀bẹ ni ẹlẹ́yìn náà jọ ìṣesí àwọn lárúbáwá jọ̀hún àwọn lárúbáwá jọ̀hún nínú ìṣíjú máa ń sọ ìlà ìlà ìlà wa ọlọ́ba bá máa ń gbé àlejò láàrin wọn tí ó bá gbọ́ pé akìkan bẹ́ẹ̀ gàtà ah, àwọn ẹ̀ lè da ìdá yóò rí ìyàwó nǹkan lọ sílẹ̀ akéyẹ yọ bọ́ọ̀lù kọ́dà àtọ́rẹ̀ sí ọlá tọ́bájú wa lórúkọ wa bí ọmọ fóun káwọn náà lè bá bí akin inú ilé wa <laughs> òun gan ní ti ìyàwó ẹ̀ lọ tí ọmọ ọ̀nà tí gálàǹtì tí ó fi bá ìyàwó ẹ̀ lò tó bá kọ́lù bá bí ọmọ akin fóun náà pé a ah, onígbà àwọn nǹkan bẹ́ẹ̀ bí akin wọ́n ti bá kí ń lé wa làwọn náà bá kí ń lé wa àwọn àbí àwọn sìmẹ̀sìmẹ̀ káàkiri àdúgbò ara ọ̀ ó di àwọn àwọn bàjẹ́ bẹ́ẹ̀ pé lọ́fà tí wọ́n fi mú ìsìlámù tí wọ́n ṣe kò fẹ́ tí ìrìn àti ìsìlámù tó ṣe tí wọ́n wọ́n burú tó jọ kọ́ ṣé ìbúrẹ́ kọ́ rẹ̀ kí ni lópin àbí lópin mọ́ ṣègbó wọ́n pé alájì ìsìnbà ìnà ọ̀bájọ́ pé kọ̀kọ̀rọ̀ alájì dà ó ti gbé fóònù náà ọdún bó ti lọ ní àfáà ọlọ́ọ̀bà kó sànù wa